ẹ tún darapọ̀ mọ́ a lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́àgùntàn aishaiya ògúnbòmẹ́hìn. àkórí ọ̀rọ̀ tòní ni níbo lèṣù wà tẹ́ bá ń fẹ́ láti máa gba ọ̀rọ̀ báyìí lórí whatsapp lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ send yes lórí whatsapp sí 0809 678 1135 0809 678 1135 0809678 one one three five kí olúwàbùsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. ìwọ orin wa one hundred and fifty one. our hymn book one five one. ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹ̀. the last stanza. wá. come. ìrètí orílẹ̀-èdè. ye the hope of our nation. fi ọkàn wa ṣe ibùgbé rẹ ǹdẹ́ irú ọmọbìnrin. rise. ṣẹ́gun èṣù nínú wa gbogbo ẹnikẹ́ni tí ó bá ti tinú ádámù àtẹ́fà wá. Once you are from the lineage Lord of Adam jogún èṣù lágọ̀ọ́ ara ẹ̀. and they inherited the spirit of Satan. nínú ìwé pétérù kínní. First Peter. orí ìkarùn. First Peter five. ẹsẹ̀ kẹjọ rẹ̀. First Peter five. pétérù kínní. First Peter. orí ìkarùn. First Peter five. ẹsẹ̀ kẹjọ. eight ẹ máa wà ní àìrékọjá ẹ máa ṣọ́ra o èṣù lọ̀tá yín o èṣù lọ̀tá yín o. Satan is thy enemy. èṣù lẹni gẹ́bí ọ̀tá. Satan is your enemy. gbogbo àlọsíwájú àṣẹwà kankan wáyìn èṣù ló wà nídìí ẹ. Satan is responsible for our progress àwọn ọmọ ẹ ló ń lò. using his mystery, mysteries. ló fi ń bá wa jà. to attack us ẹ ṣọ́ra lórí ọmọkùnrin burúkú yìí. be vigilant be careful be watchful. bí kìnìún ti ń kẹ́ra múra. as the lion roars. ó máa ń rìn kiri màá ní. walk out about. kò dẹ̀ ní rí ẹ pa jẹ. seeking for who to devour. kò ní rí ọgọ́ rẹ pa I pray it will not devour you nor. kò ní rí ẹ̀yà ara ẹ pa jẹ nor any part of your body. ọ̀gbàǹgàtọ̀ wí wọ́n ní ó ń rìn kiri. he walketh up and down. ó ní ìkórìdọ̀ lòún wà. his ups and down. nígbà tó ń lọ bá jọ́ọ̀bù. when he went into the zoo for arena. as he was then so he is. wọ́n ló ń rìn kiri. the bible says he walked about. ó ń wá ní tó máa pàṣẹ. seeking for who to divorce ọgbẹ́ni wà lára ènìyàn gbogbo èèyàn ló léṣù lára. we all have satan spirit dwelleth in our system. ìwé jacob orí kẹrin ẹsẹ̀ keje. james four eight. jacob orí kẹrin ẹsẹ̀ keje rẹ̀ nítorí náà. ẹ tẹríba fún ọlọ́run. ẹ tẹríba ẹ tẹríba fún ọlọ́run o. ẹ kọ ojú ìjà sí èṣù ẹ kọjú ìjà ìjà ni kẹ bàjẹ́ yìí kẹ fọ́ pa lórí. don't romance satan attack satan. ẹ jẹ́ pé kó lọ gbàgbára lọ́wọ́ ẹ̀. not that you receive power from him. ẹ jẹ́ kó lọ tẹríba fún. or you obey him. kọjú ìjà sí ni wọ́n wé fún ẹ. attack satan confront satan. kọjú ìjà sí èṣù. confront satan. òun ó sì sá kúrò lọ́dọ̀ yín. ìgbà yẹn náà ló máa fi ẹ lẹ tó bá mi kà from you. nítorí náà nítorí náà. for this ẹ tẹríba fún ọlọ́run. ẹ tẹríba fún ọlọ́run. submit yourself before God. ẹ kọ ojú ìjà sí èṣù. resist the devil. òun ó sì sá lọ́dọ̀ yín. yóò sá kúrò lọ́dọ̀. and he will flee from you. ẹ kọjú ìjà sí. resist the onslaught of Satan. James ìwà ọmọ pé gbogbo èèyàn ló léṣù lára. that we all have satanic spirit in our body ẹni bá bínú ọmọ pé olóṣù lára ni. once you are angry it shows the presence of satan in you. tọ́ọ̀bá yan di ọmọ pé olóṣù lára. or you keep malice it shows the presence of satan in you. ẹni purọ́ olóṣù lára. as a liar it's a confirmation of satan in you. ẹni ń jà olóṣù lára. if you fight it shows you have satan in you. ẹni ń ṣàgbèrè olóṣù lára. as a fornicator it shows the satan presence in you èsì tó wà lára ẹlẹ́jà kan máa ṣe gbogbo nǹkan tí mò ń sọ yìí. the satanic presence in you allows you to be doing all this. ẹni lára ènìyàn ó léṣù lára. if you are envious of others it shows the presence of satan in you. èsì tó wà lára sọ ọ̀hún náà lọ ṣe kópa. that was what brought about his death. gbàtọ́ yẹ gbógun ti dáfídì. he kept on running after the lion. ọ̀rí bára òun tilé tilé and you saw and you knew how God slain him inclusive of his children. we all have the presence of Satan in our body. èṣù kan ló wà lára same happened in the life of Judas that is he has Satan spirit. In you are the treasurer. you are dipping your hand. jésù accuse kò accuse ẹgbọ́n ń jalè. kò fi ẹ̀sùn lè kàn he wasn't accusing you of this. ọjẹ́ fún tẹ́ni capernaum. you brought open disgrace to them when they were capernaum when they could not pay. jésù bínú sí ẹ. christ never charged you for that. tọ́ba jẹ́ pé judas bẹ̀rù ọlọ́run ṣé ó yẹ kó ṣe ohun tó ṣe yẹn. if judas had the fear of God would he have done what he did pẹ̀lú gbogbo ìtẹ́lọ́run tọ́lọ́run fún ẹ. with the satisfaction you derive. yet you are not satisfied. síbẹ̀ o ní tẹ́lọ́run you want satisfied. ò ń wá ẹ̀mí ọ̀gá ẹ. you are looking for the life of your boss. ọ̀rí èṣù lára ọ̀rí èṣù lára John. can't you see. ẹni fi Jésù hàn. the one that revealed Christ. ọ̀rí èṣù. can't you see Satan. ọ̀rí èṣù lára ẹ. in his body. ẹni fi Jésù hàn. the one that introduced Christ ẹ̀ṣù tó wà lára ẹ̀yọ́ ọlọ́run á parun. àmín. the satan in you the lord will destroy. àìsàn tó wà lára èèyàn èṣù ni. the ailment in your body represents satan. iṣẹ́ lọ́lọ́wọ́ pè wá nínú ìjọ wa yìí. God called in this church. ọlẹ́ gbàdúrà. he said pray. ọgbọ́n èṣù lára ẹ. the warfare of satan in you. ọgbọ́n èṣù láyé ẹ. in your life. ọgbọ́n èṣù ní ìdílé. and in your lineage. gbogbo èèyàn ló léṣù lára. we all have the spirit of satan in all. èṣù wà lára ènìyàn. satan dwelleth in all. ní kálukú ló lé lára. in all i said. mose rákọyìn sí ọlọ́run. moses saw the back of god. ó ọwọ́ ọlọ́run lẹ́ẹ̀mejì. he saw the texture of god's hand twice. èṣù jẹ́ kó délẹ̀ ìlérí. satan prevented him from making it to the promised land. bálámù tó sọ̀rọ̀ tí ọlọ́run bẹ̀rù ọ̀rọ̀ ẹnu ẹ̀. balaam that spoke and god. bálámù da bálámù da aláfọ̀ṣẹ. Balaam become a soothsayer. He got a negative spirit. Balaam lọ gba àfọ̀ṣẹ. A soothsaying spirit. Unbelievable. ohun tó ṣòro maintain káfí wẹ́ẹ̀ mímọ́ kò tí sí. the most difficult thing to maintain is the holy spirit. even láti gbàdúrà àdúrà gbígbà gan ó ṣòro maintain. maintaining the temple of praying ability is not easy. ability to pray every time. bẹ́ẹ̀ni sir. uh, it's a serious it's a uh, uh, serious uh, it's a serious assignment. lọ́jú <laughs> sátani. in the presence of satan. orúkọ jẹ́ jẹ́ jẹ́ àárọ̀ ọjọ́ kejì ló máa bára lọ́jú sátani. in the presence of satan to pay ability to pray persistently and consistently. bí samson ti lágbára tó. as powerful as samson was. tó fa kìnìún ya a killed lion will bear. tí ọjọ́ kejì tí oyin bọ kìnìún. and they saw honey. ẹ̀rí gbẹ̀yìn ẹ̀ ni. you saw what happened. or peace. ẹ̀rí èṣù tó wà lára ẹ̀ nígbà tí èṣù dìde lára ẹ̀. when satan attacked him you saw what happened. ẹ̀rí gbẹ̀yìn ẹ̀. you knew how he ended it. à ń lọ gba àdúrà. we are going to pray. èṣù tó wà lára wa. the satan spirit in. hypertension wà lára èṣù ni you are suffering from hypertension It's a lọ́ni kọ́ máa lọ ọ̀gùn ṣá ọ̀gùn drug all the time. wọ́n gbọ́ yẹn lóyún máa fi lẹ̀ ráwọ̀. I pronounce it it will be a thing of the past in your life. gbọ̀n jẹ́ pé èṣù ló wà lára. is a presence of tá a bá bá èṣù jà when we attack Satan ṣẹ́gun ẹ̀ lágọ̀ ara wa. we conquer it in you. not that the doctor have said I should use it. à ń lọ kọjú ìjà sí èṣù. yes sir. tó wà lára wa bàràdì rírọ ẹ yìí òun lọ wà ń bẹ èṣù lọ wà ń bẹ òun lọ jẹ́ kí bàràdì máa rọ ẹ yìí gbogbo ohun tó lè máa ṣe lára ìṣe èṣù ẹ̀ṣẹ̀ téèyàn ń dá èṣù èṣù wà lára ọmọ ènìyàn lórúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù gbogbo agbára lọ́run àti láyé alárun ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì ni mo gbọ́ èyí pé tọ́lọ́run lágbára èṣù tó wà lágbára àwọn ènìyàn yìí olúwa bá wọn wí ọlọ́ba àwọn ẹ̀mí èṣù náà wí kọjá kan fọ bí wọ́n ṣe ń kẹgbẹ́ ọlọ́ba wọn wí ó ní wọn ní ìwọ ni kristi ọ̀sà bá wọn wí ọmọ pẹ̀mí lórúkọ ọkàn kò yẹ dá wọn lóró ni mo wí fún ẹ gbogbo ẹ̀ṣọ́ adánilọ́tọ̀ wà lára rẹ tọ́ka àìsàn sí ẹ lára tọ́ka ẹ̀ṣẹ̀ sí ẹ lára tọ́kẹ̀rọ̀kẹ̀rọ̀ sí ẹ lára tọ́ni kan máa wọ ẹgbẹ́kẹ́gbẹ́ kan máa ṣẹ̀ṣẹ̀ kó ṣe káàkiri mo pa láṣẹ pé kó parun kẹ́ẹ̀ṣù náà parun lágbára ẹ kó parun ibi tí wọ́n bá dìmú lára ẹ lórúkọ Jésù kó jáwọ́ ibi tí èṣù bá dìmú lára ẹ ẹ̀yin ló fi dìmú ni ọwọ́ ló fi dìmú ni ọ̀dàyàlẹ́ni orí lọ́fíìsẹ́ ni lórúkọ jésù kó jáwọ́ lórúkọ jésù kó jáwọ́ lórúkọ jésù kó jáwọ́ ọgbọ́n èṣù lágọ̀ọ́ ara ẹ olúwa báwí ọgbọ́n èṣù láyé ẹ kọ́lùwà báwí èyí tó ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ kọ́lùwà báwí èyí tó ń ṣiṣẹ́ àìní kọ́lùwà báwí èyí tó ń ṣiṣẹ́ àìríjà àìrímọ̀ àìrọ́kọ́fà àìráyàfẹ́ olúwa báwí èyí tó ń ṣiṣẹ́ àìlówólọ́wọ́ kọ́lùwà báwí èyí tó ń ṣiṣẹ́ gbèsè olúwa báwí alẹ́ èyí tó ń ṣe ọ́ tó ń sọ pé kó sáà máa lọ gùsà wọ́n ní bọ́dà ṣe máa lọ for life nìyẹn lórúkọ Jésù olúwa bá wọn wí bá àìsàn náà wò bá àìsàn náà wò èyí tó dágbárí ẹ mú tán sọ pé nǹkan kan ń ṣe lágbárí lórúkọ Jésù ẹ jáwọ́ yín ẹ jáwọ́ lórí náà Olúwa báwí Olúwa báwí tọ́jú ọpọlọ mọ́ Olúwa báwí Olúwa báwí èyí tó ṣiṣẹ́ kánsà Olúwa báwí èyí tí ó ṣiṣẹ́ wèrè olúwa bá wí èyí tó di ẹsẹ̀ mú tó fẹ́ yà lára olúwa bá wí èyí tó ń ṣiṣẹ́ túmọ̀ olúwa bá wí èyí tó ń ṣe hypertension diabetes olúwa bá wí bá olúwa bá wọn olúwa wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ lọ́pọ̀lọ́ rí ẹ̀wọ̀n gbọ́dọ̀ fọ̀hún lágbára lẹ́jàrá ló máa ra ẹ̀wọ̀n gbọ́dọ̀ fọ̀hún lọ́jọ́ ẹ̀yìn wọn gbọ́dọ̀ fọ̀hún ibikíbi tó bá dìmú lágbára ẹ̀ kọ́ jáwọ́ ẹ̀ kí náà jọ kí náà jọ kí náà jọ wọn èṣù lára ẹ̀ kọ́ lu àpárùn mo pàṣẹ pé sàn mo pàṣẹ pé gba ìwòsàn ẹ sàn ẹ gba ìwòsàn ẹ gba ìwòsàn sàn sàn sàn Jésù Olúwa wa. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogún tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún ìjọ àpòsílẹ̀ ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá yunifásitì yabu báyìí tẹ́ bá ń fẹ́ láti máa gba ọ̀rọ̀ báyìí lórí whatsapp lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ send yes lórí whatsapp sí 0809 678 1135 0809 678 1135 0809 678 1135 kí olúwàbùsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa.